ọdúnládé adékọlá olórí òkú àwọn ẹrú ikú sinimá titun Gabi rèé o Gabi ni dàníyà Gabi alágídí takú ọmọ kan ṣoṣo bíi twenty Gabi ni small world production eléyìí tún galaga jù ó lè kú. small world production tún gbélé ìjáde sinimá titun Gabi ọdúnládé adékọlá àti ìfẹ́dàyọ̀rù fàyí Gabi ni ó the brutality the notorious amrobas. ọjọ́ burúkú ẹ̀ ṣùgbọ́n mímu bá jẹ́ devil drink water. omi ni wọ́n mú lọ́jọ́ bá òrìṣà lọ́jọ́ ọjọ́ mọ́. bullet for bullet. ẹ̀wọ̀ sinimá ti tún gàbí yìí lẹ́jù. ó gbóná jajaja ọlẹ́ kọ́kọ́kọ́. ọdúnladé adékọ́lá pàtó rẹpẹtẹ nínú ẹ̀. don't play with my money if you play with my money oh you play with your life. pray ọmọ tó ní kí ìyá ò mọ̀ sùn onú ò ní fojú kọ òun láàrin èmi àti yín